ẹ̀ ní soríire kò ní yẹ yín nínú ìlú tiwa ẹ máa kó alẹ́ rú. ẹ rìn kú ni wọ́n rìn kú ni wàhálà wọn wọ́n rìn kú ẹ rìn kú ni ẹ̀yin olórí ibú nínú ìlú tiwa ẹ kó alẹ́ rú ẹ̀ ní jèrè ọlọ́wọ́n bá ti yín jẹ́ ni sọ̀rọ̀ ẹ̀yin olórí ibú yìí ẹ ní sórí ẹ ní bá ṣe rí àfi bí ẹrú ẹ ní jèrè ẹ̀yin olórí ibú yìí ẹ̀yin olórí ibú gbogbo yìí kò ní í jẹ yín. ẹ sọ̀fọ̀ ní ẹ̀ẹ́dẹ́rì yín lùlù wa mọ́ ẹ rà rẹ̀ yín. olórí òrí bí ṣe ń wọrin olórí ibú ẹ kò ní yẹyẹ ẹ ní sọrí rẹ inú gbọ́ inú gbọ́ lẹ́yìn inú gbọ́ inú gbọ́ inú gbọ́ inú gbọ́ la dẹ́tà ẹgbẹ́ inú gbọ́ la dẹ́tà ẹgbẹ́ ẹ ní sọrí rẹ ayé olórí ibú yìí ẹranko níyìn inú gbọ́ la máa gbé inú gbọ́ inú gbọ́ la máa gbé ayé olórí ibú yìí yorùbá nation la fẹ́ o ẹ bá lọ fún gbogbo ara lé o pékulé gbọ́ fún lọ fún toko o ilẹ̀ olómìnira ọmọ Odùduwà là ń rí là ń polongo o ẹ darapọ̀ mọ́ ẹjọ́ ṣeé ṣe o yorùbá nation là ń sọ̀rọ̀ ń pa ẹ o ẹ̀yin bọ̀dá wa fúlàní ò ní lágbára nínú ilẹ̀ Odùduwà tábàtì dání ti wá tara wa o bẹ́ẹ̀ ni mọ́mi wa Odùduwà republic là ń polongo Odùduwà nation tábà tó bá a fẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run dẹ̀ jẹ́ kó ṣeé ṣe gbogbo nǹkan tá a fẹ́ ní mèremère ló máa ṣeé ṣe nínú ẹ̀ ẹnìkan ò ní lásìkò níwà lábùjá kó máa pàṣẹ fún wa ní lóògùn state. ọmọ ṣolóṣó ó ń ṣe yahoo ó máa dópin. ẹnìkanùkú máa níṣẹ́ wàá kàwé wàá níṣẹ́ fi ṣe. àwọn tó kún wa lọ́jọ́ jèrè yẹn o eh, awusa tí o kàwé tí o lè fídíwò kọ́ o yorùbá tó kọ́ tó ní phd ẹ wo ẹ wo qualification ẹ wo qualification Buhari ta ló yẹ kó jọ̀gá nínú àwọn méjèèjì táwa lọ̀gá adẹ̀lá wà nínú kọ́ńtì ẹyọ kan so ẹ jẹ́ ká jọ ṣiṣẹ́ lórí bí yorùbá bó ṣe máa dá bó ṣe máa lómìnira tiẹ̀. Odùduwà republic là ń retí báyìí o ọlọ́run àjọ ṣeé ṣe fún gbogbo wa o ẹ̀yà súnmọ́ ajú. Odùduwà republic là ń polongo o Yorùbá nation là ń retí báyìí o Odùduwà republic là ń polongo bọ̀dá o ẹjọ́ ṣeé ṣe o gbogbo alájọ ṣe o àmì àṣẹ o Odùduwà republic ẹjọ́ ṣeé ṣe o Yorùbá nation ẹ sọpọ́ọ̀tì wa o ẹjọ́ àjọ ṣe o Odùduwà republic là ń polongo o ẹjẹ́ àjọ ṣe o kó lè ṣe é ṣe fún wa o káyé lè rọ tẹrú ọmọ lọ́rùn o Oduduwa Republic là ń polongo o ẹjẹ́ àjọ ṣe kó lè ṣe é ṣe o Oduduwa Republic là ń polongo o Yorùbá nation là ń retí báyìí o ilẹ̀ olómìnira ti ọmọ Odùduwà ó là ń polongo fún yín o ẹ darapọ̀ mọ́ akájọ ṣe o àwa Yorùbá ni o àwa ọmọ Odùduwà ni o fúlàní fúlàní ò ní kọ́ ọba sọjọ́ àbí. ọmọ lọ́dọ̀ ọba sọjọ́ tọ́ba sọjọ́ tọ́ba ti lè sáyẹ̀nsì. ẹ rò bẹ́ẹ̀. ṣèbẹ́ yìí èbá náà ló bá. ẹ dúró náà sà ṣé ẹ lérò pọ̀ bá sọjọ́ ló lè ṣeé ṣe ló lè jẹ́ ṣeé ṣe àbí. sá ẹ wá o bọ̀dẹ̀ wá mọ̀ pé ẹ wá mọ̀ pé nǹkan tẹ bá fẹ́ náà lọ́ba sọjọ́ máa bá yín fẹ́ tẹ bá pọ̀ ẹ rò bẹ́ẹ̀ ẹ rò bẹ́ẹ̀ àbí so àwọn bá sọjọ́ náà bàjẹ́ lẹ́yìn náà sọ báyìí ẹ jẹ́ káwa ẹ jẹ́ káwa wá tún ṣe. ẹ rò bẹ́ẹ̀ àbí ọlọ́run àjọṣe ṣe fún wa ẹ ṣé o ẹ àá ẹ yorùbá rẹ̀ tì dáadáa.